jẹ bákan náà tọ́wọ́ wá parí opó tán wọ́n máa wá dá ọjọ́ wọ́n máa dín mọ́sá wọ́n máa dín kankan ọ̀tọ̀ lẹ́ni tí ọ̀rẹ́ ní wá wọ́n lè náà ní ọ̀rọ̀ àfúrà rẹ̀ wọ́n rẹ̀ ní fún yọ gbági wọ́n wà ní tọ́ba da ago kòòrú kọ́ máa lọ sẹ́gbẹ̀ẹ́ sàárè ọkọ rẹ̀ yọ tẹ ìtẹ́ńbẹ̀ ibẹ̀ ni wọ́n wà yóò mọ̀ pé wàá gba mọ́sà rẹ̀ o ee wàá gba mọ́sà rẹ̀ o ee àkànmú onítèmi nígbàgbà oríṣi àwọn nǹkan báwọn so ó ti gba mọ́sà àwọn kíní kankan gbà o eléyìí yóò sì gbé mọ́sà lọ́dún tọ́ wọ́n sì ràn obìnrin olóbìnrin lọ yá àtẹnisẹ́gbẹ̀ẹ́ sàárè yóò máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ àkànmú ẹrù èèyàn méjì ló dídá yọkan yìí o àkànmú èsì bẹ́ẹ̀ o mo sùn lọ́rùn o pọ̀rọ̀ mọ́ ní o bílí kèétí ìrọmọ bí o ee eh, òkú ọlọ́mọ ni ó mọ́sùn lọ́rùn ẹ dákun ká tiẹ̀ pé èèyàn ọ̀fẹ́ kó kú kó sùn sókù ọlọ́mọ sọ yọ wà ń bẹ ebi wà náà ọba ló ṣe láyé dé ikú tá a lẹ̀ pé ó sùn ebe kú ọlọ́mọ náà kí yàtọ̀ gbé àwò wà náà ọba náà ló ṣe tó ti kú ọmọ bẹ kí ló kú ọlọ́mọ ṣe fún yín. má gbàgbé wa o. ẹ má gbàgbé rádaràda tí ò sí nù tíyàn fi máa bọ́lọ̀ ọba lò ìyẹn tó jẹ́ tọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo tó yẹ kó lọ́mọ ẹni ìsọ́dọ̀ òun náà ni wọ́n mọ̀ mú kálukú ọsọ́dọ̀ ní kọ̀ọ̀kan onílé àlẹ́tọ̀ ọbẹ̀ bákan náà bùkátà káwá fi pé opó parí opó kò ní ẹ kò láyà ẹ kankan tẹ́yìn tẹ́ bá mọ̀ pé ẹbẹ́ sòkò ẹ̀jẹ̀ àmọ̀ kọ́ wá jẹ́ pé yòó láàmú àfi wá dẹbi rú sẹ́rí yẹsákì ni ọ̀dàwó ìní sí o yóò sì mọ sọ pé òun sì mọ bílé ẹni tó kù yìí ekirika ni ọ̀sẹ̀kirika kankan àti ọ̀pẹ́ kọ́ ẹlòmíì ò tó lọ jẹ gbèsè ẹ̀rọ ewó èrè tí ẹ̀ tí ìfilẹ̀ ẹ̀yà amọ̀díkà ẹ̀ mọ̀ ẹ̀ ṣàmùlà ẹ̀ ṣẹ̀pẹ̀ ẹ̀ ṣàwọ́ kòkòrò àṣàṣùn gbogbo eléyìí náà ara ti à fi fi ẹ̀sìn wa tí wọ́n fi fi gbá wa òun náà ni jàmáà opó ṣíṣe nínú ìsìláàmù kò mú gbogbo ohun táwọn èèyàn ń wí lọ́nà tí ò ní ẹ̀rí kankan tí ò sì ní ìfẹsẹ̀múlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ká jìnà sí gbogbo. ọ̀pọ̀ eléyìí ká sì gbà wípé ọba adẹ́dà tọ́mẹ́ńtọ́ lọ sọ́dọ̀ òun náà ń bọ́ àmáwa náà kọ́ lóun ṣe kú nísinmi fáwọn òkú wa ìgbà táwa náà bá lọ bí wọn lọ kò ṣe kù sí mi fún àwa náà bákan náà kò sí ti ń jẹ́ omi ọ̀gbọ́rọ̀ mọ́ wá ebẹ́ ìpìlẹ̀ mú mi lé. só pilẹ̀ da kómi ọmọ màá sí lé. àní níjọ thursday mọ́júmọ́ friday ọkọ̀ yín wà lé o. sọ́dọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ inú kọ́yà bá omi lé ni tí ọba ti. ilé ìpè ní ọmọ ṣẹ́ fún yín o ní ti náà ń gbà tó pé ó ti fi sínú ọpọlọ ló pé ah gbò tóbi aago kan báyìí láfẹ́fẹ́ yẹn ń gbé cotton náà gbogbo ẹ̀ lórí ń dìde jẹ̀yìn ẹ̀mí tó ibi ọ̀fẹ̀mí sí ni gbogbo àwọn nǹkan yìí kájọ ká ṣe bí ẹ̀rọ sàṣà tó ká ṣe kí ló wá mú nira lọ ń bẹ o kò sí nira kankan ń bẹ mú ṣe wá sí lọ́dún kan ní local government ní géètì ní nǹkan bí 1998 aṣáájú làbá sọ̀rọ̀ ń pa táyà mọ́mù pé tẹ̀mú tàbí sàmì sí o kẹ́yìn ọ̀fọ̀ olùrẹ̀ lẹ́ẹ̀kan ìgan ló ìgan lẹ̀rí rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ tẹ̀rí ó méjì ó tún mì ẹ̀ẹ̀kan nínú kéèyàn fọwọ́ jọ ẹ̀ lẹ́ẹ̀ka àtẹ̀ méjì èwo lọ́rùn jù ebẹ́ ẹ̀kan ni kí o sẹ́wàá gbọ̀n báyìí ṣùgbọ́n ojú lákọ̀ọ́kọ́ pa ká tó pa ọwọ́ ẹ̀yìn á pa ojú báyìí lẹ́yìn náà á wà pa ọwọ́ wa méjèèjì dé ọrùn ọwọ́ kò dé ìgbìnwọ́ o bàbá kan bá dìde ó ní àfa ó ní ẹ̀rẹ́kùnrin tó tó sọ ẹ̀yìn mo tó tó sọ ó ní àfa ṣé intaasi fi ṣe lọ́hùn tá a fi kírun nílẹ̀ sì kọ́ àtọ́jọ́ tá àmọ́ mi ní gbogbo ramọ́sá sí bàjẹ́ òun ni à ẹ fi bàbá lẹ́ẹ̀ bóyá ó ní tẹ bàbá ní mo rí mẹ́wàá hmm. afẹ́ pé wà láì bí a ṣe ṣe mú ra ó ní afá àti mbẹ́lẹ́gbẹ́ ilé wa oṣù kejì rẹ̀ ti ń kọ́ mítà yàmọ́ mu big note mẹ́rin ti kún tẹ́ ẹ bá ní kó gbẹ̀ wá lọ́la ìwọ́n kò wá ilé ẹ̀karùn-ún láǹkọ́ lọ́mú ní. Ah. lẹ́wọ́n sọ báyìí ló jẹ́ nínú ẹgbẹ́ máa fọlọ́ ń lórí tẹ́lẹ̀ àmọ́ ẹgbẹ́ pé tí wọ́n mọ̀ sọ pé bàbá ti mú ọwọ́ rẹ̀ báyìí ọ̀ọ́nà báyìí sísánmà lẹ́ẹ̀mejì ọ̀ọ́gàrú ẹsẹ̀ gbígbà tó fẹ́ ti kábàrà ara mọ̀ ọ̀fọ̀ rẹ̀ gbìí lákọ̀ọ́kọ́ ó ṣe sùúrù pàtó bí ìṣẹ́jú márùn ó tún náwó sókè ọ̀gbọ̀lọ̀gbọ̀ ó ó tún náà gbìí lẹ́lẹ́kejì gbogbo ìdí mọ̀ ń sọ náà bí àbá fẹ́ máa kọ́lẹ̀ náà ṣé yóò ti máa kó. ibi tó ti ṣe náà ló ti gbọ́dọ̀ kírun. ibi tó ti ṣe náà tó bá sì jẹ́ pé kò lọ́ọ̀ lọ ọ̀gbọ̀dọ̀ tu ọwọ́ rẹ bó ṣe di ọwọ́ náà rè títọ́ gbogbo orun ti ń fa náà nu jẹ̀máà kí ló dé tó fi jẹ́ wípé ẹ̀sìn Ọlọ́run ni máa wùwà láti ṣe báṣubàṣu Hmm. ẹnìkan bá mi sọ̀rọ̀ njó ní ní mẹ́ka ó ní ẹnìkan bá ń sọ ogun tó ń ṣe pé ẹ̀mí sábà ẹ̀mí sábà ń jiyàn kankan ó lóun wá ní òun ṣẹ̀ṣẹ̀ ń lọ lòun fi ń béèrè béèrè lọ́dọ̀ àwọn omímọ̀ ẹ̀yin sáà ń gbájú lẹ̀ ń gbẹ̀yìn ah, ah, ah. ó lóun wá béèrè kódà ṣé ẹ̀yin ti lọ rí ni ó ní sìn bí sìn sọ bí wọn ní ẹ̀yin sáà ń bọ̀ fi sínú àdúrà kọ́ńtà kọ́ńtà ọmọ nígbà èèyàn fi lè máa jiyàn lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀ọ́ mọ̀ ń pẹ̀ ọ̀ kìí ṣe fíìdì rẹ ọ̀ tó wá débẹ̀ rí kábà pé o ti ṣe rí lọ́fà ni ẹ wo bọ́kàn yẹn ṣe balẹ̀ jẹ̀mọ́ ẹ má sọ opó doro ẹ má sọ opó di òòṣà nínú ìsìláàmù in tí ọlọ́run ọba fi ránṣẹ́ àṣìláàmù òlélẹ́ yìí in tí a tún wá wì in tún ń ṣẹlẹ̀ ní àti àwọn èèyàn ń fojú pé àwọn eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn yé wọn hmm. in tún ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ náà káàkiri káàkiri ẹni ọlọ́ ti lọ ẹn tọ́lọ̀ ní ó ṣègbè lérè ẹ má fi tọ́lọ̀ ọba ọ̀fẹ́ yọrí ìkẹ́dùn ọkọ rẹ̀ tí ṣe subhanallah. ike gbogbo ń tán ní ẹ kó ṣe o. so fún díẹ̀ ìjẹ̀mọ́ eléyìí náà ni bitter truth ti ń bẹ nínú wáàsí kòkò sẹ́fẹ́ kúnnu wa ṣùgbọ́n àbọ̀rọ̀ mọ́sálàyé náà torí pé àwọn àgbàlagbà ní ẹni ọkàn òun lọ́mọ kò sì jọ tẹ́rù ọ̀ma rìn wọ́n sunkún hmm. lọ́mbì kan nìyẹn wọ́n sunkún darí ká tó bẹ̀rẹ̀ programme ibi wọ́n ti sùn mí àmà àwọn náà tá a jọ wà ní ọ́fíìsì tí wọ́n bá ní ta ní nǹkan kò sẹ́ńtọ́mà yóò sì kẹ́ nìkan ṣáájú ẹ̀ nìkan yọ́tọ̀ kẹ́yìn náà sì ni kọ́rin jọ jáde kọ́dà kun kó jẹ́ àṣírà rẹ o kó jẹ́ àtàn rẹ o jẹ̀mọ́ àwọn pọ́ìntì tá a bùkátà òun náà ni programu yìí lọ́wọ́ kọjọ kí wọ́n jọ kí wọ́n máa kí wọ́n jèbèrè wọn pọ̀ dáadáa lórí ọ̀rọ̀ opó ṣíṣe kí àwọn obìnrin wọn dàpọ̀ kí wọ́n jọ tọ́ ẹ pé àwọn kankan bẹ tá a tún ráyè mẹ́nubà kálíbà mẹ́nudébẹ̀ ọba adẹ́dùn ní jẹ́ ara rẹ̀ yóò wọ ládàá níkànsí rẹ̀ yóò bá wa lò pẹ̀lú ìyọ̀nù rẹ̀ kò ní fìbínú rẹ̀ bá wa lò láyé ń bí àti gbagbalẹ̀ kíámà bí hakila hawla wala quwwata illa billahi ilà ilà. ọlọ́bàá sọ̀rọ̀ sí ikọ̀ ní ẹ̀sán rí ọpọlọ yín kò sì ní jọba bíi kí ẹ má dalẹ mọ náà ni kí ọlọba hmm. alákọdàkọjọ kí ọjẹ kí a rí ni ti kẹyìn ọmọ ìyá wa láti bá a fa èsì sí àwọn kan tí wọ́n ti sọ ìbéèrè tí ẹ bá ní nípa àwọn wáàsí òun náà ni bàbá ti tán láti bá a dá sí ìbéèrè wọn ni tó dùnmọ̀nù gàngàn náà ni pé tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ opó ṣíṣe wọn náà ni kẹjẹ ká béèrè ní béèrè pé torí àwọn kan pọ̀ táwọn èèyàn mọ̀ tí wọ́n sì fẹ́ mọ̀ lórí ẹ̀ ó kí á béèrè tí ò bá yé ká béèrè dáadáa asalaamualeykum tí dáa bọ̀rọ̀

alhamdulillah àkọ́kọ́ obìnrin tọ́kọ bá kú fún àdánwò ńlá ni hmm. kọ́lọ́n dákun kọ́ bá ní iṣẹ́ bẹ́ẹ̀ mà gbogbo ẹni tọ́kọ òkú fún ọlọ́mọdé ọkọ òkú fún ọ gbogbo ẹni tọ́kọ kú fún ọlọ́mọba ní díàyè náà ọjà ń táwọn náà rò ti dáadáa obìnrin tó bá lọ́kọ tọ́kọ ẹ̀ bá kú ìbànújẹ́ pé ọkọ yìí lọ òun náà ló bí opó òun bó tún ní míì tọ́lọ́mù bá pé ó tún kú náà yóò tún ṣe opó náà ń bẹ ìdájọ́ tọ́lọ́run ṣáájú kí n tó dáhùn ìbéèrè wọn èé fi opó kan wọn èé fi eré mi kódà lára àwọn táwọn mímọ̀ káàlẹ̀ nínú èèmọ̀ Ọlọ́run tá a lè mọ̀ tán lórí kóbìnrin ọmọ àsopọ̀ òun náà ni pé láti lè gbin ìfẹ́ àwọn aráalé ọkọ rẹ̀ láti lè gbin ìfẹ́ rẹ̀ sínú àwọn aráalé ọkọ rẹ̀ pé ah torí bọ̀dá wọn náà lóbìnrin fi wá wọ̀ báyìí láti ẹjọ́ yìí kókó bá wọn sásùn káà ní wọ́n fi lè gbé wọn kí wọ́n má bàa rírì wípé ah eh, eh, kó kúkú yọ sẹ́ńtì ẹni ilé wa ni èèyàn ti dín ara ẹ̀ náà náà ni ẹlẹ́ẹ̀kejì nípa wípé obìnrin tí ọba tí ó ń sin opó lọ ṣé wọ́n lè dọ́gbọ́n ti àbúrò bọ̀dá rẹ̀ sí nǹkan gẹ́gbà o àìmọ̀kan àti ṣe sí ilẹ̀ Yorùbá ń jọun òun lélẹ́yìí kí wọ́n fẹ́ obìnrin yẹn nínú ilé òun kèé ṣe àrọ́mù ṣùgbọ́n bá dẹ́dà ní obìnrin tí bá ń sopó lọ ẹnìkan ò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tàbí kó máa ṣèṣe ìfẹ́ tàbí pé tó o bá parí èmi ni o mú ẹnìkan ọ̀gbọ́dọ̀ ma ṣe bẹ́ẹ̀ siru obìnrin bẹ́ẹ̀ lókùrú ìgbà tó jẹ́ pé ń ṣe ìdá lọ́wọ́ àyàfi tààríd a sì gbọ́dọ̀ ṣọ́ra dáadáa lórí àlámárì ló obìnrin kan ní yablugal o sọ pé ó máa ṣe báyìí ó máa ṣe irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ọgbọ́n ìyẹn níjẹ̀ ìjẹsù a gbọ́dọ̀ máa fi bá obìnrin tí ń bẹ nílé opó a gbọ́dọ̀ máa fi bá lò jẹ̀mọ́ lórí bá a ṣe ń sọ yìí ká bẹ̀rù ọlọ́run ká sì jọ máa síra wa létí dáadáa síra wa létí dáadáa láwùjọ lónìí kèésì ọ̀rọ̀ wọn ní à ń rí àwọn èèyàn tí ń fọwọ́ sọ̀yà wípé obìnrin lóyún fáwọn nílé opó obì tí ń sopó lọ nílé òpó ọlọ́nkọ́lọ́n ah, sọ wá ń bẹ̀ ọlọ́n kó sànú wa kọjọ́ kó sànú wa irú ọ̀ràn báyìí kése tíyàn tó máa ń sọ ọ́ta ó ti dá jọ́ wà láàrin ìwà àtọ́lọ́n ẹlòmí ò tún wá máa máa máa sọ ń pé kí ni ò ti bẹ̀ kú ah, gbogbo ẹ̀ máa wọ̀n lẹ́ẹ̀kọjá gbogbo ẹ̀jẹ̀ yàn fáwọn bá ṣe ní kẹ́ o ní kẹ́kọ̀ọ́ sáso ntọ́ba ní chance ni o ntọ́ba ti hmm. wá ni o kọ́ sáso ọlọ́run dàkún sí ajẹ́jẹ́ o so kọ̀ sá burú ń ṣùgbọ́n ẹ má bẹ ẹ tí ẹ bá ro tọkọ rẹ̀ tàbí ẹ ẹ ẹ kún lọ́wọ́ lórí ìgbélé tí ń ṣe lọ. ìbéèrè kejì bàbá wọn ní pé obìnrin tí o ti sopó rí tó tún wá ń fọkọ kejì tó tún lè sopó. mo ti sọ mo ti sọ mo ti sọ mo fi ṣàdúrà tó pọ̀. asalaamualeykum rahmatulahi wa barakatuh. asalaamualeykum. orúkọ yín bẹ̀rẹ̀ sí pé wá àgbọ̀yìn dáadáa.

ọba rẹ̀ ọba yọnu sí ṣe é rí ìsìláàmù yìí àníbí sàmùlò lọ́wọ́ bá fi rán ó sì ní bó ṣe ṣe àníbí sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ kú nílé kọ́ tọ́jú ọmọ àgbàlagbà ọmọ ẹ̀kú rẹ̀ náà ọ̀rẹ́ rẹ̀ kú bákan náà ìyàwó rẹ̀ kú kò sí kankan tánàbí ló ń fẹ́ súnmọ́ lọ́hùn ọba fún tánàbí wàá dínkà kò sí tánàbí ṣe bẹ́ẹ̀ fún nínú wọn ẹ sàrà nǹkan nínú wọn sàn ẹni òró kanú àṣọhábà tó ń bá sàlám wípé màmá mi wọ́n ti wọ́n jáde láyé ṣáájú kí n tó ti àjò tí mo lọ dé òun náà ni sáádù ibn Abi Waqqas mo sọ pé màmá mi máa ń tọrẹ pọ̀ ṣé kí n tọrẹ ṣe ń tọrẹ fún màmá mi ó ń ṣe ọlọ́run ní kò ṣe nǹkan kan ẹni nìkan bí sọ bẹ́ẹ̀ fún náà sọ̀hábà kò sì sọ bẹ́ẹ̀ fẹ́ lómii mà wọn ò bí kò sínú súnà rẹ̀ nínú òṣèṣì rẹ̀ àwọn nǹkan mi ń bẹ tó jẹ́ pé ó lè ṣẹlẹ̀ láàrin àtàn sọ̀hábà mi tó jẹ́ pé mí nà wá dírìlì àṣìyá yìí ni láwọn nǹkan tó yẹ pé bóyá fẹ́ ní òró kan tí wọ́n kí wọ́n sì tún tí àtàní rẹ̀ lómii tí ó tún padà sọ mọ́ jẹ̀mọ́ à ìntànàbí sọ clear sí wa ebi tẹ́ ẹ fi pa àwọn àáfàá ní à ń fi ń pariwo kẹ́ ẹ máa dé kà íńtánẹ́ẹ̀tì sọ gan ló sì wà pé àwọn gan jù ó náà ni gbogbo sàárà tí àǹfààní rẹ̀ ò ní gé káǹfààní ọba ti gé orí ọmọ bẹ́ẹ̀ ń tẹ́ ẹ torí ẹ̀ ṣe tó sì jẹ́ mùsùlùmí tọ́tọ́ sórí dáadáa káǹfààní ẹ̀ bá ti gé orí ládà yóò tún stọ́ọ̀pù kágbẹ́ kànga kakọ́ mọ́sálásí ká ṣètò jẹnẹrétọ̀sì mọ́sálásí ká máa mójútó ká. Ka kálánà gbogbo irú àwọn nǹkan báyìí báyìí báyìí ni ló ti wà nílẹ̀ bákan náà téèyàn bá wá wà láwùjọ téèyàn ń ṣàlàyé fáwọn ẹbí èèyàn tí òyìn ọ̀jẹ̀mọ́ ẹjọ́ ẹbí wa lẹbí wa ó máa jẹ́ kọ́dà kí wọ́n mọ̀ sí tọ́lọ́n kọ́lọ́n kọ́ mọ̀ sí wọn bẹ́ẹ̀ ẹjẹ́ a máa fáwọn tó dáa bá wọn sọ̀rọ̀ kájè wọ́n máa gbọ́yé téèyàn bá wá gbọ́yé ń téèyàn tí wọ́n ní kéèyàn ọ̀dáwó èèyàn ò ní dáwọ́ òun ṣùgbọ́n kéèṣe pẹ̀lú èébú tàbí pẹ̀lú bẹ́bí bá lè fọ́kọ́fọ́ sùúrù lè yóò fi ṣàlàyé fún wa wípé nígbà mo ní ìṣe nǹkan tẹ́ ẹ ní ń dáwó kí ni ìdájọ́ owó tí mo fẹ́ dáhùn ẹ sọ ṣé bí mo ràn lọ èmi gbà pé ọ̀dà mo àti wọn mọ̀ràn iná lórí rẹ̀ ah, no ìdáwó o èmi ò sòkú o nítorí pé kò sínú ìlànà Islam o àfẹ́ńbalẹ̀ sọ fún mi sí pé màmá wa ipò tí wọ́n wà níbi wọ́n wà rè bàbá wa ipò tí wọ́n wà ní kíni o ibi tí wọ́n wà rè gbogbo eléyìí ìṣesí tó ti wà pẹ̀lú àwọn èèyàn kò tó di pé wọ́n gbọ́ Islam yìí tíṣẹ́ ìtọ́ ń fi ọpọlọ wọn ṣeré òun ni jẹ̀máà báwo gan ni táwa gangan bá rò fúnra ara wa tá a rò fúnra ara wa wípé òkú tó kú tá a mọ bí wọn mú lọ yìí kí ni tó kù tó yẹ ká máa ṣe wọn ní ọ̀tà sí ọmọ kan bàbá jíyà jíyà jíyà tìyà lórí rẹ̀ wọn sàràn lọ lóèbò wọn ta gbogbo ilé oko tán kò sí nǹkan kan pẹ̀lú wọn mọ́ ọmọ ìtì adúlówó kà yóò wà wálé ìyá arúgbó tó rí wájú ta ọ̀dọ̀ wọn ní n bilé rè pé ah, ẹjọ ẹkọ mi ń kọ mọ́ mi kọ́ wọn ní à wọ́n sáà sì ní sáà ti wá kún ọ méjèèjì ní ìsinyìí wọ́n sì wà kún lọ ọ̀pẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ náà nǹkan wọ́n yọ yín bàbá rẹ̀ méjì tí ààrẹ mẹ́ta ní ti ẹ̀yọ́ ń bi tiẹ̀ wọ́n náà débi pé musa ti kún wa lọ ṣé ọmọ rẹ kílẹ̀ kó ṣe lójú ẹsẹ̀ <laughs> kọkọ rí bẹ̀ kọpa kí ni wọ́n ṣe owó bẹ́ẹ̀lì wọn ni owó ṣe kankan ni ibẹ̀ náà ti afa fóònù yọ alájà odù ṣé àti german lù náà bóun ṣe ń dé láti mẹ̀dúgúrú rè ó ń pe yọ ráìsì ó ń pe gbáǹgbà o ọwọ́ àṣẹ ń jẹ yìí ni wípé kò sí ọmọ tó dáa tó mi láyé tó sì tún láàánú àwọn òbí rẹ̀ àwọn òbí mi ṣe báyìí ó fẹ́ kọ́dà ilé oko nílẹ̀ tàbí mi lọ ìlú èbò ń wà dé mọ gbọ́ pé sáàsì ti mú wa lọ ìfẹ́ mọrú tí sáàsì ṣe fún ọmọ afẹ́ kí gbogbo ayé ọmọ pé mi lọ́mọ tó dáa jù ó ní tí wọ́n ń jẹ tẹ́ yìí o gbogbo ẹni tó bá délùbẹ̀rù ọlọ́run tó sì dẹni tí òye bá yé tọlọpọlọ ìjẹ yóò lè mú oúnjẹ lọ ẹnu paragba ṣé oúnjẹ náà máa irú oúnjẹ náà ń jẹ lélẹ́yìí so bèèlè pé sáàsì èèyàn ni ara wa ni DSS èèyàn ni ara wa ni EFCC eh, eh, eh, e èèyàn ni ara wa ni káwa tó pín àmàlẹ́kẹ́ ọlọ́run wọn ẹnìkan bẹ ní kíá wọn tẹ́nì kò lè sọ pé n ti ṣẹlẹ̀ sọ̀tọ̀ òun lélẹ́yìn jẹ́mọ́ ẹ̀jẹ̀ àrùn dáadáa o ẹ̀jẹ̀ àrùn dáadáa o ẹ̀ sì jẹ́ ọjẹ́ pé ní tí ọba ṣe torí ọlọ́ọ̀ni òfin kìí ṣe torí òsì tàbí torí wípé gbèsè kúnlẹ̀ tí wà lọ́rùn òun tẹ́lẹ̀ ọ̀rẹ́dì ṣe rí níta àfa àwọn wíìn náà lèmi náà fara mọ́ ṣe rí kinní náà ká dáadáa gbọdà lẹ́gbẹ̀ẹ́ ìyá alágbájá so jàmáà ọlọ́run bò ní fi wálẹ̀ o. asalaamu aleykum tí lábára kàtí o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Yeah ọmọge ṣe láti ọbẹ̀ wẹ́dì àbí ọbẹ̀ gẹ́yà lọ́wọ́ bẹ̀rẹ̀ ọbẹ̀ òyìn náà. ṣé kí wọ́n lọ mú àwọn tó kọ́ sí ọbẹ̀ òkú? ṣé wọ́n lọ́wọ́ sí ọbẹ̀ dáadáa sí ọbẹ̀ òkú má tó ju ọbẹ̀ òní mà lọ sọ àti ọbẹ̀ ìyàwó lọ́pẹ́ òkú ní màá máa dé máa fún kẹjọ́ láti jẹ́ ẹ̀yìn ìyá ń jẹ́ ẹ̀yìn ìṣèlú ẹgbẹ́ tí sẹ́yìn sí ẹ̀kọ́ bá bàbá làákàyè gbé kalẹ̀ nítorí pé wọ́n ń pèyìn síbi kẹ́ẹ̀sòkú bí ọbẹ̀ òkú bá ń dùn lẹ́nu àwọn tí ń jẹ́ ju tìyàwó lọ ju tí súnà ọmọ lọ ju ti ìsílé lọ yóò rí bẹ́ẹ̀ torí èṣù náà ní extra magi ó ní ọtí ẹ̀ náà tí ó wàá fi sí lọ́tọ̀ káwọn èèyàn rẹ̀ ọmọ bá jà lẹ́yìn rẹ̀ èṣù ní ń lọ rèé fi ṣúgà sí ní fi sí o ní fi ń dún yàtọ̀ lẹ́nu ẹ̀ títí ṣe kí ni o lẹ́nu ẹ̀ tí ń dún yàtọ̀. bàbá rí wí ẹgbẹ́ ló ṣe rí nù kọ́dà kan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ kúrọ̀lẹ́ alhamdulilayi rasa. Amen. Amen. ọlọ́run bá yọ́nú sí bàbá wa tí ń béèrè ìbéèrè so wọ́n ní obìnrin gbà tí bá ń ṣe òpó lọ a ti ṣàlàyé lẹ́ẹ̀kan pé kò gbọ́dọ̀ tọ̀ lẹ́ẹ̀kan sóbìnrin pinnu lè tọ́ lẹ́ẹ̀kan obìnrin lè tọ́ o hmm. gbogbo ohun tóbìnrin bá lè tọ́ tí ò ní pálá tó bá fẹ́ sálùwàlà tómi ò fi ní tí ò fi ní jẹ́ pé kómi ó dára rẹ̀ kò sí aburú bẹ́ẹ̀ èyí tí ó bá ti jẹ́ pé ńgbà tó bá fẹ́ sálùwàlà yọ pálá nínú àwọn oge tí ń ṣe yìí tí èsì ìṣe pé ń lọ rèé ṣe láti ibi lọ́ọ́ dá fìtínà lẹ̀ kódà ní nǹkan márùn-ún mọ sọ ṣùgbọ́n ń sọ ẹyọ kan hmm. kó gbélé ọkọ rẹ̀ kó fìdí mọ́lé kó mọ̀ máa wọ aṣọ yodoyinde hmm. kó mọ̀ pẹ̀sọ̀ sí ojú kó sì mọ́ kó mọ̀ pẹ̀sọ̀ sójú. kó mọ̀ pẹ̀sọ̀ sára. kó mọ̀ pẹ̀sọ̀ mo ti sọ yóò kó dúró ńlé kó mọ̀ wọṣọ yodoyinde. Mm kọ́mọ̀ lo àwọn earring ní chain ni kankan ní kó sì máa pọ̀sọ̀ sójú ẹlẹ́ẹ̀karùn-ún ó ní àtàtọ́ yúbù hmm. kò gbọ́dọ̀ máa lo lọ́fíńdà o obìnrin tí ń ṣe ìdà lọ kọ́rọ̀ lọ́fíńdà o àyàfi èyí tó bá jẹ́ pé kò nírun ìgbà tó wá parí tán ọkàn ra fi díẹ̀ láti fi pé láti fi lé òórùn tọ́ tí òun náà láìkì kúrò lára ayo so díẹ̀ báwọn ò ní ilé ìgbélé náà ni ò sí wà àfi ban nìkan ni ẹ̀sìn síkíní o lọ́yọ̀ǹda fún obìnrin tó bá ń ṣe ìdà lọ gbọ́dọ̀ lo lọ́fíńdà kankan o bó jẹ́ pé obìnrin lè lọ́fíńdà ṣùgbọ́n kò gbọ́dọ̀ lù kọ́ wa máa bóòdì lọ síta ọmọ inú ilé náà ni a ti máa ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ń ṣe ìgbélé ìlọ́kọ̀ tó gbọ́dọ̀ lo inú ilé náà àyàfi tó bá kọ́ ṣẹ̀ṣẹ̀ parí àìnírun tọ́kàn wàá fi tún ara ṣe díẹ̀ náà ni ó sì jẹ hmm. òun náà ni nǹkan márùn-ún tá gbọ́dọ̀ sọ pé gbọ́dọ̀ sà fún bákan náà ní tí bàbá tó wá ń béèrè lórí ọ̀rọ̀ wípé ẹ̀ẹ́ eh, òòka tó jẹ́ pé nínú ìsìláàmù àìpín rẹ̀ fúnra ni lóòka kò sí pé à ń fúnra ni lóòka nínú ìsìláàmù gbogbo àwọn eléyìí àṣà èbó ni fún gbogbo àwọn tí wọ́n rò wípé dáadáa lè bó ń ṣe ó sì máa ń nítumọ̀ tá a bá lọ kà ó ní yóò nìtàn yóò nígbà yóò láwo ṣùgbọ́n lẹ́sẹ̀sìn ọlọ́run kò sí o tó bá wá jẹ́ pé àmà àwọn kan fúnra wa kóbìnrin ọ̀yà àyọ lásìkò ọba adẹ́dà tó ní àṣẹ tí òpinlẹ̀ sọ pé ń gbẹ̀ bá ṣe fò kàṣẹ ayélujára kó tó lò ká gan tẹ́lẹ̀ tọ́yọ̀ǹda kọ́ máa lò ká láti fi máa rẹguléètì ọpọlọ ọwọ́ ọkọ rẹ̀ ọba dẹ́dà ná wá ní fún wa pé kò gbọ́dọ̀ ṣerú bá ikú rẹ̀ tí ètí asalaamu aleykum ojú òpó bàdọ̀rẹ̀ facebook personal fm ojú òpó tiẹ̀ lè ti lè béèrè ìbéèrè láti fi ìbéèrè sọ sí wa sí ojú òpó personal fm. wàlẹ́kùn sọ́ra wàlẹ́kùn sọ́ra wàkàtò. ẹ kúrọ̀lẹ́ orúkọ ìbílẹ̀ tí pè wá. bisimilayi. ọgbà àwẹ̀ kò lè lágbára láti bọ́ ẹnì kọ̀ọ̀kan lágbára láti bọ́ aláìní ṣe hmm. báwo ni kò ṣe ṣe ẹ pé kí ló ṣe wọ́n tó fi gbà rẹ̀. kí ló ṣe ẹni tí ò gbà wẹ̀. ara rẹ̀ ò yá. ọgbà dé ọdún tó kọjá kì í ṣe àwẹ̀ tá a gbà kọjá yìí lọ́dún méjì báyìí ọba ọdún eléyìí tá a ṣe kọjá ọba ah. ìkankan mọ́ kò láti bọ́ aláìní. ẹni kò ṣe ìbéèrè tó ní sí pẹ̀lú pọ́ńkọ́ tí bàbá bá ṣe wá sí lórí ẹ̀ ní ẹ̀ka ní ìbéèrè. àwọn akẹ́kọ̀ọ́ ò ní béèrè wọ́n ràn wọ́n lílé yìí náà ni ẹ̀ wọ́n ti sọ. jàmáà aláàárẹ̀ tí ó dá ọ̀rẹ́ tí ó dá àwẹ̀ aláàárẹ̀ sí àwẹ̀ ìran méjì ni wọ́n àárẹ̀ gangan lákọ̀ọ́kọ́ tírìtì gbogbo àárẹ̀ tó bá ti jẹ́ wípé kò lè lọ mọ́ ọlọ́run sọ ń bẹ̀. àmúdí tó ti dàmódì tí ò lè lọ mọ́ tí àárẹ̀ wọn wà á lè jẹ́yìn ó lè gba àwẹ̀ irú ẹni báwọn ó pinlẹ̀ máa bọ́ọ̀yàn ni kò pinlẹ̀ láwẹ̀ kankan tí ó pinlẹ̀ gbàmẹ́ntì báwọn ṣùgbọ́n tó rẹ̀ pé irú ran àárẹ̀ tó mú yàn àárẹ̀ tá à ń ran kan yúrùjà àbúrò òhù àárẹ̀ tá à ń ran kan pé à ó lè lọ bájọ ọ̀sẹ̀ bájọ bóyá bíi ibà bóyá bíi orí bóyá kìnnìkan kan sásùn irú ẹni bá ń ṣe èèyàn ó sì fẹ́ jọ pé bóyá irú ẹni wọ́n sọ pé ń ṣe ẹni irú ẹni bẹ́ẹ̀ òun láàmà retí ìgbà tọ́lọ́ ń bá fún ní àlàáfíà ìgbọ̀bá àlàáfíà náà ni wọ́n gbà wẹ̀hún bóyá bó ṣe wá gbàlàjì lè tọ́lọ tí wọ́n gbà kékeré lè tó ti ń di forty five báwọn ó tún lè kọ́lọ́ ni ó ń tó wọn á ṣe báwọn fún bíi fifty years ṣe ìgbà àfúnẹ̀ ni ọ̀bọ̀ yàn kọ̀ wá sí bí ó ṣe gbà wẹ̀ mọ́ ìjọ ọba jáde láyé kọ̀ jí ọlọ́run láwẹ̀ ẹyọ kan tọ́lọ́ sọ pé gbogbo aláàárẹ̀ tí mo ní kọ́ ọjọ́ mi ọ̀ǹda fẹ́ntọ́lọ̀ ń fi ilẹ̀ lóko pé ń gbowó mọ́lẹ̀ pẹ̀lá rẹ̀ òun náà ni òfin lásìkò mi so kò gbé nǹkan ẹn tí ó wà láwẹ̀ lọ́rùn ó lẹ́tẹ̀ pé ara ẹ̀ padà wà á yá bí oṣù méjì. ó ṣe fàájì. ó sì gbà ó sì ó sì jẹ́ lọ ní àwọn àwẹ̀ kọ̀ wá gbà ara ẹ̀ tó yá tó ń lọ tó tún lọ bí oṣù mẹ́fà lẹ́yìn ìgbà náà ọ̀sẹ̀ wà á kú eléyìí wọn kàkúléètì àwẹ̀ rẹ̀ àwọn tí wọ́n lẹ̀tọ́ àti píngun rẹ̀ àní wọ́n wà á pin mọ́ra wọn lọ́wọ́ tágbára wọn ò bá gbé olórí ẹbí ó forí sí i bábára tiẹ̀ náà bá gbé àwọn ọmọ náà ràn wá agbára wọn wà gbé gbogbo wa mọ́sálásí ká pín mọ́ra lọ. ká pín mọ́ra lọ ni. tí àwẹ̀ ní agbára dé bàbá ẹ wá gba àwọn ọkọ níyànjú ọkọ mi wà tó yẹ pé ìyàwó wọn wọn ti jẹ àwẹ̀ bíi wọn èé gbà padà tó bá ti kíni kíni lọ́wọ́ àlejò tí àlejò wa dé bá wọn wọn parí àlejò tán kà wọn pa padà wọn ò ní gbà padà. táwẹ̀ mi ò fi dé. táwẹ̀ mi ò fi dé ọkọ ọmọ ìyàwó rẹ̀ nà ni nígbà tẹ́lẹ̀ rẹ̀ kà ẹ̀yin sẹ́ rí ti ń ṣe wá nǹkan ah. kan ọ̀dà lámùjú àgbọ́yé lọ ẹ̀sìn gangan sóńkálukú gbà pé ńlọlọ́ ní kò wọ́n ṣe ṣé ń sì ní mú lọ́dọ̀ ọlọ́run. Hmm. jọmọ ó jẹ́ kí ọmọ abirẹ léèrè yìí tí ẹ mú lọ́dọ̀ ọba dẹdà kí wọ́n sọ pé wọ́n kọ lẹ́tà fún yàn látọ̀yọ́ state ń bí pé kó lọ fún pírẹsẹǹtì kí wọ́n á sọ wípé ẹnìkan fẹ́ bọ́ yàn lọ́wọ́ èèyàn mọ̀ bọ́wọ̀ dẹ̀ dọ́tí o bọ́wọ̀ rẹ̀ ọ̀dọ̀tí o ṣé èèyàn bọ̀ lọ́pẹ̀lú lẹ́tà wọn. Hmm, yóò lọ wábì kan tí. ẹyọ ẹsìn tá à ń ṣe tọ́ ọba ti lè là wá àrítí ẹrù ni àwọn èèyàn ọmọ páwọn ń ṣe síbi táwọn fẹ́ máa gbé lọ gbére ó hmm. nítumọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni bí bá ti kírun bí ọ̀sẹ̀ méjì tí ọba ti ló lọ́nà ìsìn káwọn mọ́sálásí mọ́ bẹ́ẹ̀ ni bí bá ti gbà àwọn ẹbí jọ́mẹ́jọ mẹ́ta gbà ebi ah, á ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ọlọ́mọ gbádùn èèyàn aláwẹ̀ ni wọ́n ní aláwẹ̀ gan bá tún sàdúrà ń pọ̀ bá fẹ́ sínú ọ̀ọ́dà ló bí ọba ti rí báwọn kálukú ó ń kálukú ń bọ́ lọ ń ṣe géèmù gambling làwọn èèyàn fa ní ẹ̀ ń fẹ̀sìn ṣe kì í sáwẹ̀ nìkan fọlọ wọn ń sọ fún bọ́lá wájú ọ̀kan ọ̀rọ̀ ẹ̀ ládùúgbò gba ọ̀gbọ̀n alágbájá ẹ̀ àmọ́ ní mẹ́sàásì máa ọ̀rọ̀ ti ṣe bí mo fẹ́ kí n bọ́ tún wá bọ̀ ọ̀rọ̀ ti dá mi lóhùn. ọlọ́sọ̀rọ̀ àbẹ̀ alágbèyẹ̀sì lọ́fà. asalaamualeykum tilẹ̀ barakatu. orúkọ yìí mẹ̀gbẹ̀rẹ̀ sí pé wà. orúkọ mi ni july com ọkọ láti sọ. bisimilayi. ẹ jọ̀wọ́ ní ẹjọ́ bó wà nínú oko ẹni tọkọ rẹ̀ bá ti kú gbọ́dọ̀ bá ṣe irun ó lè tó wà nínú oko ilé hmm. ìgbésẹ̀ bá wà bá ṣe irun tí ọkọ rẹ̀ ti wọ́n ní kò ní sẹ́kọ̀ọ́ nìjí nàìjíríà ṣẹlẹ̀ hmm. ṣẹlẹ̀ ah, sísá ọ̀rọ̀ rí adarú láíláí wàláì mo fẹ́ sọ̀rọ̀ kò sí ń o kọ́lá mo ṣe mo padà sọ mo ní okó lè bá yẹ̀sẹ̀ wọ́n lè bá ìwà sọ ìwà sọ̀tàn ìyá wa kan ìyá ń lọ sọ fún mi fún rẹ̀ wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ okó ní wọ́n bá bẹ̀rẹ̀ wà lẹ́yìn ní ah, àwọn ìyá ọgbọ̀rọ̀ ọgbọ̀rọ̀ bá okó sínú rà án máa mi ẹ wò èmi ti gbọ́ wá sí àwọn àfa irọ́ ẹran ọ̀ya ìwọ lọ bá ilé ìṣerun rẹ àwọn mọ́sábà okó serun àti ọba okó serun yìí ọkọ̀ rẹ̀ ní rí pẹ̀lú bó ṣe máa ń sọ̀rọ̀ lọ́yìn àwọn méjèèjì bẹ̀ l'Amẹ́ríkà bá tán. torí pé míì tó máa sọ pé bó bá jẹ́ pé ó ti lọ́kọ ọkọ rẹ̀ ó kù tí ó bá ti lọ́kọ kàárọ̀ kọ hmm. mo tún bá sísè ìsọdé bẹ́ẹ̀ débi gbogbo àwọn tí ń bú wọn gbogbo wọn ní fẹ́ káwọn wà lamẹ́ríkà táwọn ò sì tí wọn ò rí bẹ́ẹ̀ lọ wọn ò sì kú àwọn ò sì. asalaamualeykum tí wọ́n kàtó. máa ń ní ìlà orí òbí ìdúró kí ló máa ń la irun yẹn àti ẹni táwọn tó ṣòfò àti agbọ́dọ̀ fi ń jẹun tó tẹ́ fi fẹ́ lò tó tẹ́ bá ti jáde fún wọ́n wà ní kí àwọn ẹ̀yà yẹn kán lọ ja gbogbo ẹ̀rù fẹ́ ìfẹ́ tó gbọdọ̀ lò ṣé wọ́n lè lò mọ́ ni. kò sí ń wọ́n lè lò ó gbogbo ẹ̀ láti sọ bọ́rọ̀ lẹ́ẹ̀kan àníyàn ti so pódòrò. ọlọ́njọ́ o. ọlọ́njọ́ o. asalaamualeykum tí asalaamu aleykum ah, ojú òpó ni ọ̀tọ̀ ẹ kò wá padà gbogbo tí epo bá ti lò wọ́n kàn dáná ni hmm. àwọn èyí oníyà tí ó sì ní. àti ògbà sọ pé èso pọ́nà wọn ò sùn ná. wọn ò tó sun aṣọ náà. ìgbà tó sọ. wàlẹ́kùn sàlám rahmatulah. bí wọ́n bá ti bí wọ́n bá ti kó owó fún tẹ́bí sì fẹ́ pa ẹ̀ ń bá tàwìn fún gan sí òsè láàánú tọ́mọ̀ fi òsì sẹ́ńtà mu. <laughs> ọmọ mi yàjọ bó bí ìgbà fẹ́ ọ lọ ọbọ̀kọ rẹ̀ ni kí ló dé báyìí. wọ́n fẹ́ fa ayé sùn. kí wọ́n ń dúró mú. bàjẹ́ yìí níbi ìkọrí ọ̀nà kí lẹ́yìn ń dúró mú. mo ti sọ mọ́rọ̀ gbogbo ń tó pọ́ bá bùkátà tí ó sì ní ọ̀tànétífù àti tó bá jẹ́ tíṣà yóò lọ máa kún àmọ́ yóò sì máa bù wà lé padà kò ní wọ́n sọ yẹyẹyẹ yóò sì bọ̀ lé padà tó bá jẹ́ wípé ọ̀rẹ́ tí ọ̀rọ̀ sọ sítù yọ lọ kódà tó bá jẹ́ pọ́lọ́ jẹun kóòtù. nínú nǹkan ọkọ rẹ̀ tí ń bẹ́lẹ̀ yìí náà onírànà kan tó ti ń sọ wípé irọ́ ọjà onírànà kan tó sì jẹ́ fún gbogbo òwe mẹ́rọ́wọ́ tiẹ̀ ó sì lẹ́lẹ́rì. yóò lọ. wọ́n dà nkẹ́rù mọ́ lọ. ìlà fi ń sọ wípé ńgbà tí abáwá fẹ tẹ́nìkan fẹ́ ṣe oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nínú ilé tí gbogbo ẹbí wa bọ̀ tí àtàwa mùsùlùmí sọ́dà. So tá a fi àwọn òpó ọ̀ràn tó fi adé pé ń lọ bí iṣẹ́ hmm. ó yẹ kó mú mi lójú èèyàn hmm. ààrẹ nìkan tó gbọ́ bẹ́ẹ̀ ní ah, pẹ̀lú ògùn ọlọ́run òpó òun ní ráre ó sì gbìyànjú ẹ òpó òun sì ráre ọlọ́run sì ní jẹ́ ń tàn náà ráyè láìlẹ́ n ta kan pé kí wọ́n jẹ́ agbọ́yẹ̀ òun ò jẹ́ agbọ́yẹ̀ o. ẹlòmíràn máa fẹnu wọn kó púpọ̀ àmọ́ òwò ó ti jẹ ọkọ̀ ìkúta lẹ́kọ̀ọ́ tí ń jáde síta èyí nǹkan àtàkù ti bá gbọ́ bùkátà. òun ní báyìí yóò sì máa bu hmm. àti gbogbo àwọn tá a lọ máa ń gbọ́ nǹkan fọ́pọ́ náà tí á jẹ bí ọ̀rẹ́ ọkọ tàbábùrú lọ́ra gbogbo ẹ̀ wọn ìwà lọ gbé pópó láago kan òru ṣáàgó káàbọ̀ wọ́n ní kí ló dé láìkì sí àṣepamọ́ tẹ́lòmí ò ní rí yàn ah, ah. ẹ fún tán gbogbo ẹ tí bá ń gbọ̀nà tí ọ̀dà ṣe ń tọ́ da ẹ̀kúlẹ̀ àìdá máa já sí o ọ ń gbọ̀nà àìdá ṣe ń tọ́ da ọ̀nà àìdá ọkàn gùn sí padà kan yìí. Hmm. Ah àti àti fẹ́ gba bí ìpè kan sí méjì sí o hmm, lórí àwọn ìyàwó àwọn fẹ́ bèrè pa ọ̀rọ̀ olókòdè tí ó ní agbára gan ó lágbára gan kéèyàn mọ ní kókó ò gbọ́dọ̀ ràwìn kò gbọ́dọ̀ tẹ kò gbọ́dọ̀ táwìn. ẹ ẹ sì fowó sí lápò. ẹ ò sì fowó sí lápò. kí ló dé tí kí lẹ̀ ń wò tó fowó fi dẹni tí ó máa ràwìn gan hmm. kí lẹ̀ ń wò. la ilaha illallah. wọn náà ní bùkátà àtàwọn ni. asalaamualeykum tí wọn bá ká tó. orúkọ yín sà. bárakàlá fi kùn. àmì ọ àmì àmì àwọn èèyàn kí dáadáa wọn lè ṣe pé Ọlọ́run bá wọ́n ṣe one and thirty days kí wọ́n máa wẹ̀. wọ́n tò ní kí àwọn ọmọ. wọ́n sọ fún kómi kókó kọ̀ọ̀rọ̀ wẹ̀. wọ́n Ah. ẹni kó tó lágbára ah, ọlọ́run dákòjọ ẹni tó sún bọ̀wé ètò ìyọmọ ìyá wa wọ́n tọ́ sàdùn àkọlọ́ba àdìsánú fún wọn àmín o ẹnu wọn gbò pẹ̀lú àlàáfíà kárí wọn pẹ̀ kó wọn pọ̀ kó la wọn pọ̀ kí hmm. nǹkan wọn mọ̀ bàjẹ́ o torí òpó kan wọn jẹ́ nẹ́ẹ̀sì sàn kọ́lọ́mù jẹ́ kí òpó ìkọ́lọ́ mọ́ kọ́mọ̀ wo hmm. torí àwọn tí alẹ́ àti olówó pọ̀ nù agbo Islam bàbá ẹ̀ tó wà ná kọ́lọ́mù gba àdìsánú fún asalaamu alaykum tí lọ́ba kàtó asalaamu alaykum ọjọ́ ti lọ bàbá ẹ̀rọ ah, wa aleykum salaam. èyí kò di ọ̀sẹ̀ tó ń lagbọn lọ́mọ àlá láti máa pẹ̀lú